Give up. àtẹwọ́ sí us, he cares for us. So that's why I want to say thank you to him. We want to bless his name for what he has done. why Imagine má ti gbà that one thousand àbí two ma ma tún lórí. by one thirty eight by or so our pray. You bẹ́ẹ̀ ma ẹ̀rọ a máa I'm a justice. náà. I know that justice. is. ní ọjọ́ Wednesday. on Wednesday. Thursday. Thursday. Friday. and Friday. Be bá a. tí máa ń dá ẹ̀kọ́ pé gbèdéke tó wà ní. àbẹ̀rẹ̀ náà ṣe this is the main àwọn ìfi èèyàn kan bẹ tí ó bá there are some sort of people that must àwọn tí ó rìnrìn máa ń rìn mọ́lẹ̀ lójú rẹ̀. those that do experience sleep paralysis. wọ́n bá wẹ̀. they fast. àwọn tí máa ń ké ìlú ayé tí o dáhùn. shout out from dreaming and the sweat in their mouth. wọ́n mọ̀ pé àwọn ní ọkọ o. and those that spiritual wọn they must fast. àwọn tí wọ́n mọ̀ pé àwọn ní ayá o. those that are spiritual wọn. wọ́n bá wẹ̀ they will fast. àwọn tí wọ́n ń jẹ́jẹ́ ló kú o. those that eat it well too. wọ́n gbà. they must fast. àwọn tí ń rí ìbálòpọ̀. and those that have sexual intercourse. wọ́n gbà. they have to fast. a dá ènìyàn pẹ̀lú òkú. ẹ̀fọ́ ni sinmi ló lò. ọ̀pọ̀ òkú mẹ́rin láyé fi bá yẹn. àìtó ìbá ni kọ́ba ni yíyí sọ́kọ́ ìgbésẹ̀ sọ́kọ́. the pastor was ló fún wa gbè. the pastor fẹ́ ló fún ẹranko. the pastor fẹ́ yàn. ẹranko ni kéèyàn ọmọ kẹ́yìn ọ̀la yóò fọ́nú ẹ̀yẹ. wọ́n kọ́ ogun mẹ́rin náà fi they are using property to wey dey sọ̀rọ̀. wọ́n lè mú kí èèyàn bọ́ ni kí wọ́n lè mú wọn pa. what am I to you is to totally destroy their company. wọ́n bá ti wá you ọmọ ìyá wíwí àwọn méje. if you examine the city that are second number. méjèèjì kò sí ẹni tó lọ. and no halfway am. ọba wọ. we have to pass. ọ̀ gbọ́dọ̀ gbé bá mẹ́fà sí gbé. you must not live the way others are living. ẹlẹ́mi sọ pé àdúrà ọjọ́ mẹ́ta láwàá gbà tí wọ́n ṣe ń going to ti o pass on three day. ọ̀pọ̀jọ́ mẹ́ta. you have to do it. ṣe é ṣe bíríbírí wà máa brave. it is not marathon pass you have to brave. We are permitted to brave ẹ̀kọ́ ayé. a ṣe bí òkèlógún ọdún mẹ́ẹ̀ẹ́dínlógún láti wà lórí òkè. kì í pààyàn. doesn't mean. láàrin láàrin. yes sir. onídàájú. àti àwẹ̀ àfọ́kànlẹ́rù ni àti òkè ó ní ọlọ́gbọ́n ọjọ́ kẹjọ kẹjọ oníjọ́ méjì náà lè yẹn fi máa ń padà olùkùtì wa máa yọ ìwòye àlù jẹ́má ní ọlọ́gbẹ́ ọlọ́gbẹ́ ìjọ òfin ẹ jẹ́ sinmi díẹ̀ lẹ́dà rẹ̀ nítorí tẹ́tọ́ ẹ máa rẹ dúró yìí tẹ́ máa ti bẹ̀rẹ̀ pé ṣùgbọ́n bọ́ọ̀ bá ti bẹ̀rẹ̀ o ní ìrònú ọkẹ́ ti kó lọ prọfẹtì ọmọ olóògbé ọmọ olórí fọ́ mi ni mo ní à o ti wọ wá ìgbà tí o ti bá mi pàdé òní eléyìí tó o bá pàdé mórí fọ ọ wọ bí nǹkan sí ọ wọ ó ní kí ọba dókè ní tó jọ̀wọ́ rẹ o gbọ́dọ̀ jẹ́ ìtàláyé. you must make your next. ìdúró fún ọ yẹn. next fire is easy ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ gbàgbé nípa ẹbí tó o ti wá torí ẹ̀jẹ̀ òní wo bí Jésù níbi tó dáa kẹ́ńtà bá tó tó lọ́wọ́ wá ní olóògbé sẹ́yìn ọ̀dọ́ wo bí síbù jẹ́ ṣé tiẹ̀ wọ́ ìbò ṣé tó ta àná fún àwọn ọmọ ọ̀sìn. wẹ̀yí kí n bá jẹ́ wọn níjà. bàbá rẹ̀ ò ní ọ́ndẹ̀ ní ìrànlọ́wọ́. is that you know how much that is. tó bọ́ ọ̀pọ̀ sọ pé torí ibi mo ti. wọ́n yóò ṣe wí àdéhùn. wọ́n yóò ṣe wí àdéhùn. Nazareth He came from there. Orí ẹ̀ ni òjò wọ́n láàrin ìdílé tó mọ́. Kẹ́sàn-án ló ń sọ̀rọ̀ bàbá rẹ̀ lẹ́wọ̀n. For you to say that is story. Yálà yálà yálà yára. His great grandmother. Omi ọ̀pù máa ń sáyà. That was So ó ní excuse no excuse to give for you no express education. it is compulsory for you to pray. when you refuse to pray you will need to say. bó o bá kọ̀ láti gbàdúrà wà wà bákan náà. tó ìdí kiri àjọ lè mo ti gbà ó ti sú mi. nítorí ọ̀pọ̀ àwọn àti ìdílé ọ̀pọ̀ mi. those that seek after you dey not tired. mo sọ lóun pé mo bá gẹ́gẹ́ rẹ̀. àìsí kẹ́kẹ́ this one be bad. is what. gbàdúrà. tó o bá jẹ ẹ lẹ́yìn it is what. gbàdúrà gbàdúrà pray and pray. afẹ́fẹ́ sọ ló ń jẹ bẹ́ẹ̀ tàbí ẹni tí ò jẹ mọ́. they want to make sure that this marriage to become a people of salvation. àdúrà ní kálukú fi ń bẹ̀ ní òkè. people use prayers to maintain that up. wọ́n yà àwọn ọmọ méjì àmà wọ́n wá wọ́n wá sí méjì bọ́yá ní àdúrà wọ́n wá sí méjì báyà wọ́n tó bá ní àjù. ó sì dá sí méjì fún ìfàdà.

You are not here. Wednesday. Ah. Thursday. On Wednesday, Thursday. Friday. On Friday. Ó bá di Sunday. On Sunday. Ọjọ́ yẹn la sọ̀rọ̀ yóò. That's what we say from the mountain. Ẹ̀ẹ́dẹ̀ náà tó. That is enough like that. Bá for sọ dáadáa, màá jẹ, màá sí gbogbo ẹ̀. Àwọn ìlú. Màá jẹ màá jẹ ní. Àwọn ìlú Pàtẹ́líà. Màá lọ, màá sọ lórí ọ̀sẹ̀ méjì. Àwọn ìlú Pàtẹ́líà kọ̀ọ̀lá tí mo ti. Ọ̀sẹ̀ tẹ̀lé wò. Kàṣí máa ń dáwọ̀ ọ́ tí a bá ti parí ẹ̀ wọ́n yẹ kó táwọn náà pé wọ́n lè fún wa nìyẹn bẹ́ẹ̀ bá ti ń dé ọjọ́ friday lọ́bẹ̀ dára next friday saturday first saturday first saturday of the month Four saturday of the month ẹ̀rù ní gbogbo ènìyàn lọ we are all going to ẹ̀rù gbogbo ènìyàn pẹ̀lú àkókò kan everybody will be given I wait my leper tí àwọn tí olùrànlọ́wọ́ mi. ṣùgbọ́n máa sọ wọ́n sí lọ́rùn. wà á pay your easy. bọ́lá sí ìpàdé wákàtí mẹ́ta nìyẹn. ẹni tí foot. èyí kan ti àti wẹ́wẹ́. ẹni tó ti gbà bí ọ̀rọ̀ tí. àmì ìdàgbọ́ bẹ́ẹ̀ bí wọ́n ti wọ́n kà. yóò gbé yín ní àwọn bẹ́ẹ̀ bá a gbà wọ́n àti mẹ́ta. for prayer. àwọn ìgbà mẹ́ta láti bá. pẹ̀lú three quarter. God said the call upon man is bad. some people start to experience transformation. lọ́wọ́ rà á kò yóò lè ní one thousand. wọ́n á bá a kì í àti this one is one thousand. wọ́n á ṣe wọ́n lọ́wọ́. Eminem powerful. Powerful. Powerful. Powerful. Ògùn ní forúkọ Jésù Olúwa wa. Olúwa sùn ní ìbẹ̀rẹ̀. Remind me of the topic of last Sunday sermon. Sáà lásán ni. Ṣé ẹ dúró kọ́? Kí sọ́dún náà lọ? Ẹ sáà níbi ìwé tẹ́tí. ní òní ti wé abẹ́ ọ̀rẹ́ àríyànjiyàn kan bẹ tí a máa ń jiyàn. There is an argument. Ó ní máa ṣẹlẹ̀ lórí. That is why mo fẹ́ ṣiṣẹ́ lórí ìdá I want to offer that. Ẹ̀ẹ̀kan once ni wọ́n ń sọ ní ọdún. I will talk about it in a year. Ṣé bá ti sọ lọ́dún? One I just want. Mo ní àwọn tí ò ní ni not because of everybody. I'm not saying because of everybody but those that don't understand the matter. Mo ní àwọn tí ò ní ni mo fi sọ. Those that have no clue about it. Ṣé bá ti lè sọ ní ọdún yìí? Wọ́n ti fẹ́ bá yẹn sí. Ó tún di ọdún tí mo. Before I address you by this day. Ìgbà ní ìbéèrè àpòlí ask question or something. Ṣé fi orí kiri kan sáré lórí ìlú Ìbàdàn? I can ask them to still the question. Kí What is God? Agbára wo ni bẹ nínú ẹ̀? Which power does it have? tí ọ̀sán ẹ mẹ́wàá. there is some people who say they don't pay for it. pé wọ́n lọ sí ọ̀run. na such a person don make them. kò sí tọ́kọ̀ ọ̀run pẹ̀lú ìdá mẹ́wàá. that one has no limit go. àwọn kan ní ẹni tí ọ̀sán ẹ mẹ́wàá. some say that person pay that. pé ayé rẹ̀ ẹ sá. ó lè wọ́n dìde. may not be late. kò sí ẹni tí ń bẹ láyé tí kì í sàdá mẹ́wàá. there is no one here on earth that doesn't pay tax. wọ́n tí ọlọ́run dá sáyé pátápátá. everything God created this world. ní sàdá mẹ́wàá. they all pay tax. including human being. pẹ̀lú àwọn ènìyàn lọ. ní sàdá mẹ́wàá. they pay tax. ẹjẹ bẹ̀rẹ̀. let me start. láti bí. from here. ibi tí a ń gbè sílẹ̀. the tree were planted. ó sọ èso ìtàgé ní àkókò. it is bringing forth fruit eternal. ẹ̀sìn should know that the land is still poor and food is still absent. Tí irú àwọn àbúdá di òwúrọ̀ the tree is still it is a mystery. Ṣùgbọ́n yìí ń sàtàmẹ́wà. But the tree is still expression later ní òní ẹ̀kọ́ èyí tó bí tàdádá wà bí ti yí sí orí mi. that is expression two. ara tí a gbọ̀ yìí náà gbẹ̀rẹ̀ this body of ours. wọ́n ń ṣe ìdánlẹ́wàá fún ẹ̀ lóko. it's very tight to learn every day. ilé ẹ̀ná fúlì jáde náà wọlé o. wọ́n sọ yẹ going out and coming in. ọjọ́ tí ara ọ̀bá ti sẹ́. ìdé ìgbóni sọ́kùnrin. ó máa jẹ́ olè tàlá yìí. you see trace of Samuel. ẹni ìyẹn bá jáde lọ́nà ọjọ́. tẹ́lẹ̀ tí bóyá lórí. yóò tó padà wọlé. he will come back. owó ti fúnlẹ̀ ní. because he has given life it died. ó kú pọ̀sí. ẹ̀sẹ̀ dámẹ́wàá. spirit died. òun dájọ́ omi sọ̀rọ̀. he is contributing water to air. ọ̀rọ̀ ẹ̀rọ. ó náà ń sẹ́. spirit. ìdá padà sí. he is going back to us. sẹ́wárí ilẹ̀. you see the land. kò ní mú gbogbo omi. kò tún ló ti kẹ́rù bẹ there is no great honest. tí kì í san. that was paid. ẹni tí ó lọ physically. he has been paid physically. ó san spiritually. was paid spiritually. so ẹni tí ó san physically. We has not paid physically. mi ò lè máa ṣẹ̀dá mẹ́wàá kọ́ máa mi ọmọ ṣe wà yẹn ìdí ẹ̀rẹ̀ dá. I cannot be praying and my children will be having a one time. owó olúwa pé kí ló dé. I will challenge your own God. ẹbí mo ń sojú sí èmi fún. after all I am doing what I suppose to do. that is the secret. àṣírí nìyẹn. prophets. Kò sí èpè nínú ìdámẹ́wàá. There is no cause to die. Nọ́mbà fẹ́ ni kìí ṣe nọ́mbà kílàsì. It is by choice fún ma ló jù. That is agreement between you and God. Ìwúrọ̀ àbúrò àgbà náà. Kò kí ń ṣe kí wọ́n máa fọ́ọ̀sì. It is not something you just. Ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ mẹ́fà. ó lé mi lọ bàbá. ìfẹ́ ìṣẹ̀lẹ̀ kan yìí ti. ó ní kò rí sẹ́ tani mọ̀ between you and God inside is not your business. ibi dídí àjọ ti dà wí nìyẹn. ẹ ti sọ pé ìwé ìwé sáà. ó ní kó sọ àṣẹ ìbáṣọ tó ti ẹ̀ and you pay the it is very wrong. Uh, go and meet my church member. màá ṣe wá lọ bá àwọn ìjọ mi. where is your tithe. ìdámẹ́wàá rẹ dà. tó bá fi san tó bá jẹ́ tẹ̀lé kọ́ lọ́ọ̀ tà yẹs. maybe you are praying for God not the let to me. àbí bí ọba ti ẹ̀rù láti san tẹ́ mo wọ́n lọ fọ́ sí. and if the somebody that you pray in i do not understand. ọ̀dọ́ tí ọlọ́run máa ń dáná. that is what some men are doing. ẹjọ́ ọ̀rẹ́ dàgbà wá bí sùn. and yes the consequence to you. ọjọ́ kan sọ̀rọ̀ kì í sẹ́yìn. the better talk to him doesn't matter believer in God. Owó òwò tó dá sí pẹ̀lú ìwà àtọ̀lọ́ ẹsẹ̀ pásítọ̀ kìsẹ̀ rí kọ́ ẹ sà sà kì í ṣe fún ìrántí ọlọ́run láti lọ ọmọ ẹ̀dá. It is not meant by Mr. Pepe fighting. Tọ́lọ́ fẹ́ gbàdá mẹ́wàá. It is possible by eyes. Ibi tí a ti mú iṣẹ́ ìránṣẹ́ kúrò ní ìrẹ́lú láti sọ ní ìyẹn oúnjẹ nìyẹn. That is why we will chase away the serial of evangelism to now reach you. Ìrántí ọlọ́run fún ara rẹ̀ náà gbọ́dọ̀ fún. Minister of God are mandated to present. Ọmọ Remind me of the name of Jesus. Huh? And before ọ̀dọ́ he was a priest. Ọmọ aládé àlàáfíà. Jẹ́ ẹbí for difference. Wọ́n bọ̀ láti gbógun ni. He was coming. Nígbà tí ń bọ̀ láti gbógun. Why he was coming? Ó dé. Olùkókó ni owó ọlọ́run olùkókó sì jọ ọmọ ọ̀gá àgbò. Tó fi àwọn ọ̀tá àti ìjọ lọ́wọ́ jẹ́ ìdá mẹ́wàá ní gbogbo fún ọba sọ́jọ́nù sì fún abraham pé yá àwọn ènìyàn fún mi. ọ̀dà kò mèrè sí òde. ìfẹ́ ẹ̀rù fún ara rẹ̀ abraham sì fún ọba sọ́jọ́nù pé o ti ọwọ́ mi sókè sórí ọ̀pẹ́ òkú tí ó ní ọ̀rọ̀ ọmọ ayé pé èmi yóò mọ̀ láti fún ọlọ́run kí lílé okun bàbà àti pé èmi yóò mọ̀ nígbà tó ti sọ̀rọ̀ bàbá ṣe ọba sálẹ̀mù. ọba sálẹ̀mù. ó kọjá ìdáríwá. sàn. òní bàbá ìyá tó dá. òní ìyá lọ́mọ rẹ̀. òní ìpẹ̀rẹ̀ ìyá tó ní sàn. ọjọ́ wáyé ọba àlàáfíà nìtú ma sálẹ̀ mọ̀. Jésù sẹ́bẹ̀ ọmọ aládé àlàáfíà. Òun sì ṣe òun máa sọ máa ṣe àlùfáà ọlọ́run ọ̀gá òdo. Àlùfáà ọlọ́run ni Bẹ̀sọ̀ Fèsì. Bàbá nínú ọmọ. Ọmọ nínú bàbá. Tó bẹ́ẹ̀ ni sẹ́dẹ̀kì. òṣùlẹ̀ fún ẹ pọ̀ ni ọwọ́ àpàdé ẹ̀ ó pé gbogbo tó kó pọ̀ sí mẹ́wàá. òṣùlẹ̀ fún ọ̀sán yóò pẹ́ yìí. ó sì súlẹ̀ fún àìbọ̀sì. ó sì bá tiẹ̀. ìwọ́n ti ṣe. abrahamu sì dẹni ìbùkún látọ̀jọ́. abrahamu was clear right from that day. kì í ṣe pé ìkànnì ọ̀sẹ̀lẹ̀ wò. ó kọ́ sọ́kùn àpò. ẹ kú àlàyé. listen to me. ẹ ọ̀bá sán. ìbí ti pè é. ó ti má ní problem. ìbí náà problem. ṣùgbọ́n òkun ayé ò that surround everybody. májẹ̀mú kan tó ti fi kó ìwà. tí májẹ̀mú bá ti fẹ́ dá ìdílé tó lọ́wọ́ tó sọ sọ́wọ́. èyí ó lo májẹ̀mú ọlọ́run láti bá wọn. ìṣe tó ń sọ́wọ́ ní ìṣòro ìgbìmọ̀ tó ṣàkóso. ẹ̀sìn káyà. ẹ̀sìn káyà. májẹ̀mú ọlọ́run ló lò. ìṣú tẹ̀sán ìṣú ti dé lóòótọ́. bẹ́ẹ̀ tó ṣàkóso. wọ́n ní olúwa àṣẹ́wọ̀ sẹ́bí mò ń ṣe báyìí. àṣà àdúgbò seven four. Ìjà seven four. Nígbà tí gbogbo ènìyàn bẹ nínú oyún. Why everyone say in the Ní Abraham ti kọ́kọ́ sàn. That was the first time I prayed. Tó da gbogbo ẹ̀rú. But those that. Àti dá wọ́n. ọlọ́run ti nu abrahamu jáde hallelujah dada. ìsáfù náà lọ́dún yẹn. the first person tí ọkọ̀ọ̀kan náà wò láyé. the first person to try yam ẹ̀. Abraham was Abraham. ẹ wá rí ibi tí a ti dènà àti àjẹ́ yẹn. wàá wù mí dáadáa. ọbẹ̀ tó tó yóò tọ̀ lọ́kọ̀ọ́ nínú ọgbàgbà. àti ọlọ́kọ̀ọ́. mo wá rí láti orí àga kírísítà. ọ̀sẹ̀ láti bí mẹ́sàn-án àbọ̀dún mẹ́sàn-án. ọba ní eight or years now. mo wá rí ẹ̀yẹ̀ kan mú mi lọ́wọ́ mo ti àwọn sọ́kà ṣe wọ́n lo my news. láyé kí ló máa lo kọ́là. what's the name of that na nasabe news sorry. mo lo kọ́là tuntun. i use of it. ọba mo he help my son. ó sì fún mi lọ. and he was taking me to the point. ó ní ẹ máa gbàdúrà fún mi kò ní ẹni tó mú mi débẹ̀ pásọ̀tì lọ́wọ́ yẹn. na price was like that. ìròyìn ẹ̀ it was avenue yeah. with the staff well. he said no he said yes. ó ní àgọ́ àgbẹ̀lẹ̀ ọ̀fẹ́. he said very well. mo fẹ́ dára. I said I wan be blessed. ó ló dà mọ́. he said yes I did. ó ní ọ̀sán dàbẹ̀wọ̀. he said I don pay the tax. owó tí mo ní. every month. iṣẹ́ olúwa ni mo jí ṣe. I wish for the salary. ẹgbẹ́ àwíjà. listen to my excuse. bàbá yẹn wá. The man is married. What is the baby ni mo ni sẹ? I said the God bless you. What is the baby of God man sẹ? The ass is too easy. What is the wusa of baby man sẹ kí ló sẹ? Wusa the one to everyone. What is the mama? He can say. The baby mo ni sẹ. I don't know what. What is fifty grade sand? Ṣé kí yín ti sá ìsá God bless you? Yóò àìsí ọwọ́ ọwọ́ mi bá a bá. Màá ní ìdíje. Bọ́lá it was enough if you can possibly for God to challenge you. ló bá ṣe gbọ́dọ̀ láti tẹ̀lé. tó o bá kò bẹ̀rẹ̀ fifty thousand. fifty thousand. tí ìbá kó yàn máa kó sínú sí olúwa. ìgbà tó fi ti kú àwọn yìí ti rún yẹsùn. nínú ònú kankan ti ṣe olúwa. I don't have any expectation. so wọ́n wá challenge mi fúnra ẹ̀. but God challenge me myself. ọjọ́ kan wá sẹ́yìn pé ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní púpọ̀ ọ̀tọ̀ ní ìdámẹ́wò. that was the reason that offering sacrifice and that their tí mo máa ń gbọ̀n. when I woke I was sleeping. láti ìgbà yẹn. since then. mo ra mú orí ìwé wá ní déédéé. I kì í ṣe personal issue àláàrin èmi. it's personal issue. àti ọlọ́run mi. and the almighty God. ẹnì kata. doesn't concern anyone no third party. mo wá jókòó. I sat down. mo wá ka bíbélì. and I spoke about it. mo wá rí pé possible for God fọlọ́ ẹsẹ̀ ìgbà kékeré. it is not something that is not nature. àti mú kú níbi wọ́n ti mú. but we actually. àmọ́ sẹ́ni sọ́mọ sọ́pẹ́ sọ́mọ pé ọ̀dẹ̀ lọ́pẹ́ tó ti. sọ́mọ tó yẹ ó yẹ lọ bẹ̀rẹ̀ sọ́mọ náà yóò tẹ̀lé bá rẹ̀. kò sí iye tó lé ní tó ká. there is no amount of time that is sufficient. wọ́n ti lé àwọn ọmọ ìlú. ẹnì kan kò mí two hundred sọ́kì two hundred ẹnì kan kò mí ní hundred. one hundred hundred lórí ìpàdé ní olúwa ó fi dàn ó one hundred owó tí mo gbé wọn mi. this house church is first one hundred. kí ni plan mi kí ló kò lè bọ́ wọ́n sọ àgbà wọn fún ọmọ ẹ̀ tìbà. two hundred. sọ́dọ̀ wa dúpẹ́ àbí ṣé mo dúpẹ́. thank you thank you. mo tún béèrè pé. I was asking that. mo ti gbé kùkà tá a mẹ́ padà torí one million láti fi tó lọ from two hundred and six thousand dollars. You have to close your eyes to do something. Pé olúwa iṣẹ́ mi ni òbí bá lè yọ owó náà wọ́n ti sẹ́yìn òtún dẹ̀. Obìnrin náà yóò bẹ́ẹ̀ gbọ́ owó àti ẹ̀mí. Olè bàbá fún mi òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ bá fún mi òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ bá fún mi òṣìṣẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀. Olè oyè bá. I say you get it. Wọ́n ṣe ṣe where are you? Wọ́n san lé mẹ́wọ́ àyè. The prayer is not very good. I say I'm not. Olè bàbá mi lè kú. Olè olúwa ni mo bàjọ́. She said, if you don't for now, it's the one who is our penalty. She's one of my before before friends. You know, we are three types of friends. Bọ́lá ni yóò dira yìí I said, I have no time to Lagos. Bọ́lá ni. He said, ẹ máa ń bọ̀ wá Start coming. Bẹ́ẹ̀ ni ọmọ tí bẹ́ẹ̀ ni ọmọ ìdájí. Bẹ́ẹ̀ ni ọmọ ìdájí. Orí yóò dira bọ̀. Your head rest. Ìsáré Please go to the make it for your father." mama. mo ní mama. àti mama. jọ́ọ̀kì wo lọ ń lọ. ní ìṣẹ̀lẹ̀ ayé. ó ní jọ́ọ̀kì rẹ̀. ìsìnkú. náà bá ti lè lọ sẹ́ǹdì ẹ̀. ìrìnkà lọ sàwọn. lọ sẹ́ǹdì ẹ̀ bàbá ṣe. they go away to your church and please continue. èmi àwọn òdo. I the son of God. máa parí òkúta lórí òkè. it's a must of the complete the multi on the mountain. voice of God is important. ohun ọlọ́run ó kó pọn lọ sí mi. ibi tí a ti rí àwọn nǹkan kí ẹ sà ẹni tí ọ̀sán nínú ẹ̀ lóyà He doesn't pray. He's praying on his sickness. Ẹlòmí bọ́ sọ́wọ́. Some are being duped. Ẹlòmí ọ̀rọ̀ tí yọ ọ́ lọ́ra nà wọ́n dalẹ̀. Some don't remember the problem in the body that and it was taken to starch. A ní olúwa dìde bá wọn jà. He said, "Oh, arise and fight with me." Ó ní ìwà náà tí kọ́kọ́ gbá mi. Well, we pray the person that you took me already. Ìdí tó fi jẹ́ pé ọ̀pọ̀ ìjà náà pe ọlọ́run sí kòtì nìyẹn. that is why God at times we need to watch it like this. ó kọ̀ pé ní ìjẹta wọ́n ní kò sá ṣe báyìí wọ́n ní kò kú gbogbo tí mo ní wọ́n ní kò kú ọ̀dọ̀ fọlọ́ wọ́n ní kò ṣe báyìí wọ́n ní kò ṣe báyìí wọ́n ní kò ṣe báyìí wọ́n ní bá mi ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ ni. mo ṣe sọ. mo tó wá pé fọ́ọ̀mù ẹ̀ bá lọ. àṣẹbí ká. ọlọ́run ni lọ́sẹ̀ mẹ́mẹ́rẹ́ kò lè dà mí. that is a storm she don bring along. pé kò lè dà mí pé ọrẹ rẹ̀ ti ṣáájú àwọn tó fẹ́ dàbí olódò. that her offering actually supersede those that wanted to stand there. ní bàbá sọ̀rọ̀ nígbà wọn á gbèrè ọkàn ní àti ẹgbẹ́. when she thank God she said that we said to you. agbára ti bẹ níbẹ̀. that's the part that is there. ẹ wá gbọ́. na lis ten. ọ̀nà kan tí èèyàn fi challenge ọlọ́run. olùkọ́ ti challenge ọ. láti tí ó lé the only thing I get. amos. amos. mú ìdá wá sí ilé olúwa. when the time comes for the Lord. kì ṣe bí ẹsìn dẹ́sẹ̀ ẹ mú ìwé sí gírígàlì ẹ sì gbé ẹ mọ wọ́n ní òwò òwúrọ̀ àti ìdá lẹ́yìn ọdún mẹ́ta. ọba àwọn tí ń gbé ìyá àjèjì sọ̀rọ̀. he was addressing the only time he was about. then there was such a bad ọba. ọba mẹ́ta mẹ́ta wọ́n wà fún àbìdẹ́lọ́ lọ. Bábí ọ̀rọ̀ stop on love. Ọmọ ní kí ẹ bá ti bọ̀ ọmọ dájú. Ìṣẹ́lẹ̀ kan kọ́ mi ìṣẹ́lẹ̀ kan máa ń ṣe ìṣẹ̀lẹ̀ lẹ́tà. Àdùsùn bring it. Ẹ wá gbọ́ wá sí àwọn ọmọ lẹ́yìn máa bàjẹ́. That is one level to the story. Wọ́n wá fi ìdádọ́ wà ní àná. They were using their direct messages. They were catching up with it. Ṣé olúwa ti destroy àwọn ọmọ lórí ìwà nìyẹn? That was only God destroy children mega. Ọmọbìnrin kan, èmi ó ní òun fẹ́ ta lẹ́kọ́nù máa ṣe. She said she wanted to stay for her. Ló bá ẹ̀. Ó ní ìbáraẹni. Ìbáraẹni ti di ẹsẹ̀.

ilé yẹn o. so ti bẹ yen. nígbà ọ̀tá lé. abẹ́ jọ so. wọ́n bá pè mí ẹ̀dùn láti wọlé wa. ẹni wẹ̀ yìí la mo ní mo wà lájà. àìsàn ah, ẹ má bàbá mi ní ìtẹ̀jà. mi sọ fìyà mi fún. ilé mi ò wà sí ìtẹ̀ kọ́ mo bá wẹ̀ kù. àìsàn àwọn ìdílé kò sọ yìí. àìsàn ni mò ń gbà padà lánàá. tọ́ ma tẹ̀lé máa wọ́n lè má sọ̀rọ̀. lẹ́yìn ìgbà tí wọ́n bá sọ̀rọ̀. after I now know. wọ́n bá pè mí léra léra. she kept on calling me and tell me. dáàdi ẹ̀ lọ́dọ̀ bàbá mi. dáàdi was coming. wọ́n fẹ́ fún yín nígbà. I was doing something. àti wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn jẹ. ó ní àti pásítọ̀ táìwò. ó ní pásítọ̀ táìwò. bàbá mi owó jáde bá fi dé. àṣì brought that money for them. ní owó rí. he said this money. bàbá owó jáde. àṣì brought that money. ó ní láti kò sí. ó ní láti bẹ́ẹ̀ she gave me one. bàbá alẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ seventy two million. she sold the rest of two million. ní èlò ìdáná wa. tell me how much the price should be. owó ní àkówó òde. Jack Enoch ṣiṣẹ́ báyọ̀ náà. Àbá mi dábì yìí ṣíṣe yà. Kàkà kí pàtó báyọ̀ lọ fọ́ yàyà gbogbo lọ́ba kò sí. Wọ́n ti sẹ́ra pàtó ṣàkóso báyọ̀ màmá wọn bẹ̀rẹ̀ ṣe kókó ẹ̀. Báyà kí n sọ fún òkòsè. Wọ́n á bó ti yẹ. Báyà forty thousand to fifty thousand. I say to her that is a. Mi lè ní ìmọ̀ lọ́rùn yẹn. As a pastor, olúwa ni lọ fi owó yẹn rà. God said, give the money to buy change. Wọ́n bá kó fún ọmọ nígbà lọ́fẹ̀ẹ́ rẹ̀. I give to you and I give out to you to buy change. There are many ways that people are there. There are some ways in which you manage. Wọ́n sọ̀rọ̀ nípa only communion. I talk about only communion. Bọ́ọ̀ bá jẹ only communion. Ìgbà tó kéré communion. Bẹ́ẹ̀ ni a bá péré ẹ̀ yóò fún. Bọ́ọ̀dà pẹ̀lú ẹ̀mọ́ a jẹ́. Ìgbà wíjì. Bọ́ọ̀ bá ń bẹ̀rẹ̀ olùdá wọn ni èyí ẹ̀dọ́ bẹ́ẹ̀. lẹ́sẹ̀sà. wọ́n bí ẹ̀sẹ̀ kan bá ń ṣe àwọn èèyàn. kì í ṣe kú. wọ́n sì ti jẹ́ àyíká. wọ́n ṣe náà ni àwọn ọ̀dọ́ ẹ̀sẹ̀. ìbí ọmọ ẹgbẹ́ sáré ní ìwé kò. ìyẹn lọ bẹ́ẹ̀. lẹ́sẹ̀sà. bí ọwọ́ wà. ibi ọ̀ jẹ́ ìtìrì. sọ́ọ̀bì dáadáa. bẹ́ẹ̀ yẹn sàtì ọlọ́ọ̀ padà sí la. ìdèjì tẹ̀síwájú

lọ́wọ́. wọ́n tún kìlọ̀ fọ́mọ nẹ́ẹ̀sì gan. ìtọ́sí kí ni màá wọlé. nọ́mbà eighteen twenty six. nọ́mbà eighteen twenty six. mẹ́wàá gbogbo ìjà mẹ́wàá. ilẹ̀ náà ìbá àṣẹ ti irúgbìn ilẹ̀ náà tàbí ti èso ibi tí olúwa ní o mímọ́ ni fún olúwa. mímọ́ ni fún olúwa. àwọn nọ́mbà. Tẹ̀lé wa. Àdókò lọ bá àwọn ọmọ lẹ́sìn. Ìwọ ti ní kíkẹ́ rẹ̀ bá. Ó ní ìṣe. Ẹyin tẹ̀lé gẹ́gẹ́ gbà. Fún ìbẹ̀jẹ̀ pẹ̀lẹ́. Lọ́wọ́ àwọn èèyàn. From people. Ẹ tó mú wa. Three years. Sẹ́ni ìsàlàyé ẹ̀kọ́. Tí o yẹ sẹ́tì. Èmi ọ̀dọ̀ sàdá mẹ́wàá èmi fún àgbàlagbà. Àwọn bí màá tẹ́ ẹ̀ka ẹ̀yà lè sàkó. Àgbàlagbà tó jẹ́ arúgbó lóòótọ́ wa jẹ́ ọ̀sán. Ká But not for suffer. I really believe so that's real to me. He had led them that he must make sacrifice for forgiveness. Ibi tá a kó lọ yàtọ̀ síbi tó yẹ ká kó But we are putting to pass on where it should go. Tí ọba ti san ìdámẹ́wàá rẹ̀. If you don't pay a tax. Mọ̀rin mi lónìí o, àbí kí n ṣe é ìgbéwà mẹ́fẹ̀ẹ́ tí ọba san o. kọ́sí sàǹgbẹ́ bàbá ìṣàkóso pé iná ń bí mi lọ́wọ́ orí mi gbó la. àgbẹ̀ tí a ń bí ma ẹ̀rì sọ. ìṣẹ̀dá gbọ́dọ̀ di bí ọwọ́ tàdá lè. ògùn ẹ̀rì sọ kọ́ pẹ́fà mi. wọ́n ìjọ tí olúwa ti gbé ọmọ lẹ́sì ló ti ṣètò tí wọ́n fẹ́ jẹ́. God has provided us with a free country. olúwa àti ààrẹ ilé tiẹ̀ nílé ma ìdá mẹ́wàá. ẹ̀ẹ́dà àṣírí tó ní bí ọ̀tá ẹ̀ last year, the singer make the challenge God in part with. Ọgbẹ́ mi dáná wọ̀. The stars. Títí bá dé ìtẹ̀rí ìyá rẹ̀ sẹ́kọ̀ọ́ wọ́n wọ́n kọ́ bí olúwa. Ìgbésẹ̀ yóò lọ. Ó kú sí ìdílé sísẹ́ mi. Ráìsì jókòó dìde lónìí. ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ wẹ̀ wọ́n yẹ kó dìde padà. after the search he he to arrest the man. one hundred naira and fifty naira. some are supposed to pay hundred and twenty naira. ẹ̀yẹ gbọ́dọ̀ ìdálẹ́wà wá sọ. àwọn ọ̀gbẹ́ fẹ́ẹ́ lọ bọ́ọ̀lù ọ̀gbẹ́ wọn á wọ ìdálẹ́wà wọn bọ̀. àwọn yẹn aṣọ ní sọ pé lápá wọ. hundred naira. ayé rẹ̀ gba ìdálẹ́wà ti pọ̀ àwọn rẹ̀ tó gba ìdálẹ́wà tọ̀lọ̀. ìsàkóso ẹ̀ fún ìdálẹ́wà nínú ìdálẹ́wà. àyè wà tó ń sèkúta kọ́ta. lọ́wọ́ àti omi ó sì ló kú káwọn ọkọ san ẹbí pé kò ló ti san. ọmọ ní kó àtà kò sí ìdáàbòjáàbò náà kò sọ́dọ̀ pa àná tó wọ́n tó lè wọn sọ bẹ́ẹ̀ fún ìta ní àmú ọ ó yàrá sí láti di sí àṣírí yẹn ọmọdé fìgbà gbọ́dọ̀ san lórí ìfúnná ẹgbẹ́ náà. your testament. Have some beside you. What was the last time you put your tithes? Kí What did he say? Eh? Tell me the person response. Wọ́n náà wọ̀ fẹ́rẹ́ yìí. Deuteronomy fourteen twenty two. Wọ́n náà wọ̀ fẹ́rẹ́ bẹ́ẹ̀ bá ń fún ẹ má yọ òkú. Kíkọ ọdẹ ìdá mẹ́wàá gbogbo. Ìbísí irúgbìn rẹ̀ àti kókó rẹ̀ wá ní ọdọọdún níwájú olú ọlọ́run rẹ̀ níbi tó ti yàn láti forúkọ rẹ̀ sí. Very simple. yé ni tó lè wáyé bẹ́ẹ̀ lọ́wọ́ kàyíta polisi àti bí àwọn àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ ọba tó lọ wá sọ wọ́n àbúrò. nítorí náà dé ìgbà yẹn nígbà tó gbó sí i láti sọ fún àwọn ọmọ sí i. ọmọ mi wọn ni kò sí a sọ àwọn àná bẹ́ẹ̀ bá ti pẹ́ lọ. olóṣù mẹ́fà ìbẹ́ni ẹ̀sìn náà sì sí. bàbá ó ní ẹ̀fẹ̀ àwọn ìsìnkú ẹ̀sìn wa tún wà ju àtúntò ìgbésẹ̀ ìgbẹ́fẹ̀ fún mi. ọba gbẹ́gbẹ́ lò lè wọ́n ní wọ́n sàlọ́ pásọ̀ fún pásọ̀. ìṣe àgbẹ̀dẹ̀ wọn ní ìwé sátọ̀ làwọn náà yà wọ́n. àgbẹ̀ àti ẹ̀sẹ̀ tẹ̀lé pàtó. ó ní tọ́jú ọ̀gá àgbàrá mi àti bàbá ọ̀gá sọ ní ẹ̀wọ̀n ní Dois, dois, dois. kọ́ ẹ̀rì kan ṣẹlẹ̀. bẹ́ẹ̀ that's how it is. àṣírí sì fẹ́ lọ́wọ́ rẹ̀. àníyá rẹ̀ sì fẹ́ tuntun. there are many ways. there are many ways. Starting by ń gbà já here we are calling some part to our journey. Tá te mostrando things. ọmọ rò pé ìsẹ́mi ní nǹkan sí i. something wrong with àbí ọ̀tá ní nǹkan sí i. ọmọ ẹ̀rẹ̀ mi. pé bọ́bá jẹ́ ọ̀tá mi náà. ìfàyè. bí mo ṣe ń fèsì àwọn yẹn kó ti tẹ́ nípa. ìṣàkà. kí ni bí ọmọ ìyẹn máa ń ẹ̀dá ní àwọn. ìṣàkà yourself. kí ni problem àtọ́ wà lára ti what is the problem at all. bá a tó kàá gà lórí kìnìún it again. sọ yìí ṣùgbọ́n eléyìí wà ní ahoro ìjẹ́ni sísè bá yọjú àwọn ọmọ ogun wípé ẹ kíyèsí ọ̀nà ilé ẹni tí kú sọ́nà rẹ fọ́jọ́ wíìs ẹni tí kúrú gbè ẹ sì kú ní ẹ̀wá ilé ẹ̀yìn jẹ ṣùgbọ́n ẹ̀yọ́ ẹ̀yìn mọ ṣùgbọ́n kọ́. retí ọ̀pọ̀ ẹ̀ ń retí ọ̀pọ̀ ṣùgbọ́n kíyèsí kíyèsí díẹ̀ ní ẹni díẹ̀ lẹ́ni nígbà tí ẹ̀jẹ̀ bá kọ́ ilé nígbà tí ẹ bá kọ́ ilé ó fẹ́ gbà ó ó sì fẹ́ gbà nígbà tí ẹ bá kọ́ ó tún kò dé mẹ́ta mo fún mo sì fẹ́ gbà ó tún fọ́ọ̀mù nítorí kíni ó tún fẹ́ gbà ilé lọ àwọn ọmọ ọdún wí nítorí ilé ìlú wà láwọn. màsà kápá ní kápá wà màsà yà kápá. kíyèsí ọ̀nà rẹ̀. Watch your way. Tí ọ̀tá lè ní kan ṣe. Ìsọ́nù kò ṣe é. Àbúrò mi. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀. Ṣé ọlọ́run mi mọ̀ nígbà? Àwọn ẹ̀ṣẹ̀ àbúrò mi. Ẹ̀m sí máa ṣẹlẹ̀. Nítorí náà la fẹ́ dá ìlú ọ̀run dúró. Wọ́n dá ìlú ìwé bí ọ̀gbọ́dọ̀ sí wọn. A sì dá ìṣe ilẹ̀ rẹ dúró. Wọ́n dá ìfúnlẹ̀ tó bí ọ̀gbọ́dọ̀ dá ìlú. Mo ti fi ọ̀dà sórí ilẹ̀. Ọkọ̀ la sórí ilẹ̀. Àti sórí òkè ńlá. Sórí òkè ńlá. Sórí ọkà. Sórí ọkà. Sórí ọtí wáyà. Àtàyè náà ni o. Bẹ́ẹ̀ni àti sórí òróró. Sórí òróró. Àti sórí otí ilẹ̀ ń tí wọ́n wọ́n lórí ìbùsọ̀ yẹn. That is the secret. Àṣírí yẹn. Tàwa ni ọ̀kan. Tell me which excluded. Ó ṣe kọ́mọ̀ ìdánlọ́kọ̀ pastor. As a church member, it's for this to go

ọ̀sẹ̀ níbi náà ti tẹ̀lé ti tẹ̀lé ìgbàgbọ́ ọmọ dìde. and my own business and own business business will be profitable and my own will profitable. and I call myself a child of government. mo sì fẹ́ràn mi ní ọmọ májèmú. Can it be possible for me to labour? Life is not fair. We never without results. How can this be possible for me to labour and never and padà sọ́dọ̀ mi. Gbogbo àwọn ọmọ ogun ní ẹ̀sìn lọ. Bàbá àti orí kẹta. Wọ́n ní aláṣẹ orí kẹta bàbá. Ọ wá ní bàbá wọn àwọn ọ̀sán. padà yẹn. Èmi àjọ náà èmi àjọ náà. Àwọn bá ọ̀dọ́. Sẹ́ẹ̀rí gbogbo one testament. Èpè lolúwa ti parí ẹ̀. ọmọ Israẹ̀lì ẹgbẹ́ ti kòkò ni wọ́n. Gbogbo ti sọ ọ̀rọ̀ ọ̀dà sáàdì ẹ̀. Èmi ọ̀rẹ́ sáàdì Ó ní èyí ó wọ́n yẹ ìyá rẹ lólè. ìṣẹ́ni ọlọ́run. ó máa ta ọlọ́run lólè. àyà sọ́dọ̀ bá olúwa ní ìwé tẹ̀lé lọ. ọlọ́run ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọlọ́run. ọlọ́run ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọlọ́run. ọlọ́run ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọlọ́run. But minister of God that is correcting my people is not structuring. Minister of God that is correcting is equally as fortunate. Àwọn ọ̀rẹ́ wọ́n ló bẹ̀rẹ̀ wọ ẹ̀ gbọdọ̀. Ìránṣẹ́ ọmọ nǹkan tí ìgbà bó ní ṣe. Minister of God that is correcting how is he spending it? Ìránṣẹ́ ọmọ nǹkan tí ìgbà ayé mo ní gbé. Minister of God that is correcting how is he spending it? Today. Ìránṣẹ́ ọmọ nǹkan tí ìgbà náà mẹ́wàá lọ. Minister of God that is correcting. mo fi ọmọ mi ọmọ yìí. Pastor Adakare ta yi ti sẹ́yìn church abroad. Ọmọ wa kàwé pa ní wọn lọ́wọ́ sọ̀rọ̀ yìí. Àlàáfíà yìí kàló jẹ́ ìgbà. Ikú yẹ kó wọ́ ẹ kò fowó jẹ. Inú ní tí o fi di kísà yìí kò kísà. Ẹ̀rọ ìyọ̀dọ̀ ìgbà yìí ṣe bí ọlọ́run ṣe pé ní àdúgbò ṣe. Yẹ̀rọ ìṣúná àti ìdúró láti ẹ̀rọ ìgbà ṣe tó dá èèyàn pọ̀ láti lọ. Òpin náà ló kú sí gbogbo ẹ̀. Iṣẹ́ iṣẹ́ yẹn ti dùn kúlẹ̀ tó examine our church and tell your believer. Remember how good was so. Let's go. Fún mi ní agbára láti ṣe ìfẹ́ rẹ̀. Give me power to please you. Fún mi ní agbára. Give me power. Láti ṣe ìfẹ́ rẹ̀. To please you. Fún mi ní agbára. Give me power. Láti ṣe ìfẹ́ rẹ̀. To please you. Fún mi ní agbára. Give me power. Láti ṣe ìfẹ́ rẹ̀. To please you. Fún mi ní agbára. Láti ṣe ìfẹ́ rẹ̀. To please you ọ̀nà ní agbára láti sìn sẹ́ ọ̀nà ní agbára jésù olúwa wa ẹ̀mí mímọ́ agbára láti sìn sẹ́ ọlọ́run jù náà fún wa agbára láti rìn ní ọ̀nà rẹ̀ agbára láti gbé ìgbé ayé lọ fún wa ọlọ́run jù náà rẹ̀ fún wa ẹ̀mí mímọ́ jù náà rẹ̀ fún wa olúwa jù náà rẹ̀ fún wa gbogbo ìfowópamọ́ hallelujah jésù olúwa amen amen amen jesus name. ọwọ́ celebrate all journeys. sẹ́yìn ẹ̀ka mi bẹ̀rẹ̀ ìlú rẹ̀ òbí sẹ́yìn yóò náà fresh the marriage. one two three. máa ń kọ́ mẹ́rẹ̀ẹ́rin bẹ̀sùn máa náà ń kọ́ mẹ́rẹ̀ẹ́rin mo fẹ́ kọ́ ẹ máa ń kọ́ èèyàn wá fi jáde praise the lord. hallelujah. my first question. how many how many questions i want to. okay. my first question is uh, now a late mother ó bí ọmọ mẹ́jọ àmọ́ ẹ̀ kú bébí ìgbà àjọ lọ ṣe wéèkì pásítọ̀ wa sọ níjọ́ pé ọmọ ẹ̀ kú fi ìdá mẹ́wàá ṣeré so later àwọn ọmọ wa láti àgbè wípé every month àwọn máa ma san ìdá mẹ́wàá yẹn wọ̀ to the extent tí wọ́n collate láti ara wọn tí wọ́n dẹ̀ continue pẹ̀lú ìdá mẹ́wàá yẹn that's the first question the second question is that by some èèyàn tó ṣiṣẹ́ ní company no personality now according to the bible he said ten I mean of your salary. Uh. Now, ẹni tó ń ṣiṣẹ́ ní company tó ń gba salary tó ṣe tó ń san ìdá mẹ́wàá ní ẹnu ìmọ̀. But about the way, iṣẹ́ tó ń ṣe like àwọn tó ń supply company yẹn bóyá wọ́n wọ́n mú ní àbí wọ́n wọ́n sọ àwọn kọ́kọ́ fún bóyá ìgbà tó ń supply pé kọ́ lè máa kọ́ lè máa continue láti pa supply. ọ̀gbìn ìgbésẹ̀ ẹgbẹ́ kan ẹgbẹ́ wa like uh, like this one see bóyá ọjọ́ wa wí wa tó bá every month or bóyá yearly like yearly tó jẹ́ bóyá ó ń fún wọn ní twenty like one point five billion so ẹni yẹn wà wọ pé like òun ló ń wọ́n ń jáde I do sometimes when I yẹ tó wá ti ya ẹ̀ bóyá òun ni márùn-ún wọn ṣiṣẹ́ pẹ̀lú now ó wà wọ pé if I can take like one and like eight hundred million and I give the other maybe seven hundred to the staff kan wà lọ́dẹ̀ so right àbí kò right. ẹ̀kọ́ tí ń gbà ṣé owó olè ni àbówó tí wọ́n pọ̀ tọ́ba jẹ́ owó tí wọ́n pọ̀ ni tọ́ba jẹ́ owó tí wọ́n pọ̀ ó lè sàdámẹ́wọ̀n owó tí wọ́n pọ̀ ṣùgbọ́n tábà yẹ kí owó lọ́nà jí pépé ẹ̀sà mélòó nù mẹ́rin ẹ̀pì mẹ́fà owó tó náà jẹ ọ̀wọ́n ní jẹ òní kó omi táwọn sọ fún yẹn pé ó wò lọ́dẹ ẹsẹ̀ tó náà wọ́n lè ràn lọ́wọ́ wíwí bí owó bá jẹ lọ ọgbọ̀n jẹ bọ̀ bàbá àwọn bàbá mi lè wáyé wà ní gbogbo bá ti fi ó ní tó bá ti lóòótọ́ kó máa dùn tí ọba ní bọ́ọ̀tà kan tí ọba tà tí ọba ọba tà ní ten naira tí wọn lọ pé naira ni tí wọn lè wọn ní ìgbà tó fún wọn là problem tí àwọn èèyàn bá gbé ìgbà yẹn ní problem láì bá wọn fẹ́ owó tí wọn bá lọ́dọ̀ rẹ ó béèrè pété lórí eight naira nílẹ̀ ìjọba ìlànà sí wọn á ní ten naira là fún ọ ojú wo lọ́kàn fún wọn. bí èèyàn bá sì ti bàjẹ́ lẹ́yìn tó kò fi tó fi mú ọ lọ tẹ́lí tí màmá tó kú tẹ́lí sọ̀rọ̀ àwọn àtàwọn ará wọn kà sọ̀rọ̀ àwọn ọmọ. Lẹ́yìn àwọn tó ti tẹ́lí inú òyìnbó jì ó. Tí wọ́n sí kọ́nà kan lọ sí kọ́nà kan lọ. Ṣùgbọ́n màmá kú àmọ̀ fìlà mẹ́wàá lọ. Kò sí tọ́ka wọn. Ẹ sọ fún wọn pé báwọn yóò kò jẹ́ ọ̀kan wọn. Ìdààmú tẹ́ ní ẹ̀jẹ̀ ariwo praise the lord. ẹjọ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó yóò tó sáà ẹjọ́ tí èèyàn bá sọ yìí ẹsẹ̀ máa bá yà mẹ́sàdá mẹ́wàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yà mẹ́wàá wúrí sókè lọ́rùn ó ti kú ó ti kú yà ní àjọ bí àtọ́run láàrú lọ́rùn. ẹ̀rọ sẹ́yìn máa sọ ìdá mẹ́wàá rẹ̀ ẹ sọ nínú mẹ́sẹ̀gì ẹ̀ bóyá pété ń sọ sí bóyá kò ga báwo ni wọ́n ṣe fẹ́ pọ̀ lára pépé ọ̀tún sí ìyá àbúrò gbogbo èèyàn ní ẹ̀mí ẹni tí ò dẹ́rẹ̀ máa ń yẹ ẹ̀kọ́ tí ọba fẹ́ sàn abẹ́ wà ẹ̀mí máa ń máa darí ẹ̀yà pé kò fi fi ọ̀pá sọ̀ wá kò ní tán yẹn mo yẹ ẹni tó jẹ́ ọmọ awẹ́nà tí máa ń mú ìdàlẹ́wà wà mo ní pásítọ̀ ìdìbò tí máa ń mú ìdàlẹ́wà wà mo sì rí ọmọ mi tí máa ń lọ fún pásítọ̀ kan dàgbà wá sí pásítọ̀ yẹn náà tó wá fún mi ní gbogbo dàgbà tó wọ́n yìí. ó ti yẹ wá ẹ̀mí gbogbo èèyàn ló ní ẹ̀mí ọ̀tá. tó ẹ̀mí tó darí ẹ̀ ẹ̀yẹ fọlọ́ yọ mẹ́tọ̀ ní wẹ́sà àtàlà ti yọ mẹ́tọ̀. ẹ̀ ha ẹ̀ ẹ̀ bìrì fún ọjọ́ mẹ́tọ̀ wà dáhùn. ìránṣẹ́ ọlọ́run dání. sọ jẹ́ dandan wípé ẹni tó bá jẹ́ àgbàlagbà tó is your pathway. Still, I'm telling you that this matter, give it to me. Love you. Very simple. Very wrong. If you create a place that will one more, it's your long key. It's not a normal spirit. I have this above. Career. The spirit divine can hear me. You, that this man is your Lord. It's a visa for mercy. Hold on. How about the I need you Ah yẹ kọ́ ma let me stop here yẹ kẹ́ bàtà fún ọ. which of us ṣe wọ́n lọ bàtà bi. targeted in ṣe kú bọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣe láwọn yàrá yẹn ọgbà fẹ́ mi jì láti ṣe. we have five people who are in this family. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. máa mi ṣètò méjì. eight minutes. dára mi ṣe. àbí two minutes. àbí nínú ìgbà bá àwọn ọ̀rẹ́sẹ̀ làbẹ́ wà lọ́wọ́ orí bàbá rẹ̀. there are many ways that that you understand your law. Ah, Now, God of understand. When you should understand ah, God, understand So there are many ways. There are some ways. Some of us are not God of you. But you understand the word of you. And God of that woman, you must recognize your truth. It's a man without me, but you move. My mom is there. Put it here, I'm sorry. And again. Every nation of the lesser As spirit is serving as the spirit. Welcome me. Not my. Come on, Paul, don't Don't show. ó ti sì fẹ́. Àtọ́yẹ̀wé. ọlọ́run sì tó ló sì bọ̀. ọlọ́run promise for you. olúwa sì tó promise to sẹ́kù lẹ́wọ́n sọ̀rọ̀ ẹ̀ sí òní sáàlì láti sáàlì. láti sáàlì lẹ́wọ́n sì pé ìwọ́n wà promise to gbogbo rẹ̀ olùkúrò what promise do you. ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sọ̀rọ̀. ọlọ́run sí. bọ́lá what promise do you. ẹ bá wa láàbò níwà sí. láyé tó ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sí. bọ́lá dé òní. ọlọ́run sí. bọ́lá olúwa wa mo súre fún yín àìrẹ́sì o mo súre fún yín àìrẹ́sì ẹ ti ṣe ìfẹ́ ọlọ́run lọ́nà olùkọ́ ọ̀nà yóò là fún yín lórí owó bí ọkọ̀ yín náà ọ̀nà yóò là fún yín lórí owó bí ọkọ̀ yín náà ọ̀nà yóò là fún yín lórí owó bí ọkọ̀ yín náà ọ̀nà olúwa yóò ṣàjọyọ̀ ìgbéyàwó ṣẹ̀ka ìṣàmúlò àmọ́ ìṣàlùsí ìrẹsẹ̀ ìgbéyàwó fún ṣàwùjọ jésù. to our Amen, amen, amen, Jesus' name. I was addressing us today. Màá tẹ̀síwájú ní orí ẹ̀ ní ọ̀sẹ̀ sí ní Sunday tí ń bọ̀. Lọ́sùn tó I bẹ àwọn ọ̀tí ìbọn láti. Ọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ yẹn tí wọ́n máa lọ. Wọ́n ní sure that's one. Wọ́n máa bá níbi náà. Ní ọjọ́ Sunday tí ń bọ̀. Next Sunday I will address it. Ọ̀pẹ́ bí ètò àwọn kankan ní ìtọ́jú pé máa bá níbi. I want to say something before I proceed. Ọ̀rẹ́ ọ̀lẹ́. Bàbá yìí lọ fún mi. Gbogbo ìyẹn kọ sókè. Ẹ You shall prosper. In the land of the living. You shall prosper. May the Lord use grace and community. May the Lord give you just prosper. May the Lord give you just prosper. díẹ̀ òsì lè lọ fáànù wọ́n máa fi ṣẹ̀dá kọ̀ọ̀kan nínú òróró fourteen days ni màá fi gbàdúrà lórí òróró yẹn nínú ọlọ́pọ̀lẹ́ wọ́n ní bá ti jáde nípa sunday wọ́n pè fún gbogbo ènìyàn lọ́kọ̀ọ̀kan tọ́ba jẹ́ pé iṣẹ́ rẹ ní simana máa sọ bó ṣe lò tọ́ba jẹ́ pé ìyàtọ̀ bá ló simana máa sọ bó ṣe lò ọwọ́ àbí bẹ́ẹ̀ lórí ìgbà tí a bá máa pín ní bá ti wù pé olóòtú fẹ́ tó dáhùn tì í ọyẹ ká pín màá sáré ní homem o mọ o mi ohun tí ó ṣe o sí mi que o ó ti mi ẹ rí pé gbogbo orí tó wà níbí tọ́lá gbogbo orí tó wà níbí ló gbé mọ́tò níbí àdúgbò yìí dé tí tí ò lè o bẹ́ẹ̀ni o. gbogbo tí ìwọ wá rí bí ìgbéraga yìí ara tọ́lọ̀ dábí àwọn compulsory for you to rise up. Dantẹ ọ̀pọ̀ dandan I go to my Jésù forget about your family. Tí bá ti àná ìjòyè ẹ̀ máa fún ìfowópamọ́ ìṣẹ̀dá ní ọjọ́ Sunday ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì wọ́n máa àná ìtì ẹ̀ wọ́n máa fèrè wá ọ̀run. Ah, March. ti orí ara ní pẹ̀lú òróró nínú fífẹ́ nílò lókè. this Monday and read this week. Whenever suffering, you should know that the spirit that ah, is in the Bible says so. Strength for the times ẹ̀yin màmá tí ẹ jókòó ìgbóyè ọ̀fẹ́ bá wà láti dìde ọ̀dọ̀. mọ́mí ìgbà sísẹ ìgbà ìgbéyìí ló sì fi hàn fún jésù mo sùn àìlẹ́sì ọ̀n jáde lọ wọ̀ lóyà mo fà ọ́ lé angẹ́lì àgbọ̀lọ́wọ́ àwọn ẹ̀rọ sọ́jọ́ fẹ́sì lọ́sẹ̀ mú jésù ó bá rí àdúrà. bí o ti ń jáde lọ àwọn ìwé àti ó wọlé mercy. O lè sí. Forgiveness. Ó gbọ́ ńlá àbọ̀dá. Ó ti pẹ́. Àánú lè sí. Mercy ni bí ọwọ́ sókè. Praise the Lord. Twenty one abẹ́gẹ́. Twenty one wọ́n ti ṣe àgbàlá lóògbé. Olùkọ́ ṣe àti mo fi kọ́ sókè. As a reason I for follow up. The other is the Olúwa pa mí lẹ́rìn ayọ̀. Olùkọ́ ni tó rí mi. Yóò lẹ́rìn pọ̀ mọ́. Olùkọ́ pa mí lẹ́rìn ayọ̀. Olùkọ́ ni tó rí mi. Thank you.